títù orí kejì ní tìrẹ àwọn ohun tí ó bá ẹ̀kọ́ tí ó yè kooro mu ni kí ó máa ti ẹnu rẹ jáde àwọn àgbà ọkùnrin ní láti jẹ́ ẹni tí ó ń ṣe pẹ̀lẹ́ ẹni ọ̀wọ̀ ọlọ́gbọ́n tí ó jìnnà nínú ìgbàgbọ́ nínú ìfẹ́ àti nínú ìfaradà bákan náà àwọn àgbà obìnrin láti jẹ́ ẹni tí gbogbo ìgbé ayé wọn bá ti ìsìn Ọlọ́run mu wọn kò gbọdọ̀ jẹ́ onísọkúsọ tàbí ẹrú ọtí wọ́n ní láti máa kọ́ni ní ohun rere kí wọ́n máa fi òye kọ́ àwọn ọ̀dọ́mọbìnrin wọn láti fẹ́ràn ọkọ wọn àti ọmọ wọn kí wọ́n máa farabalẹ̀ kí wọ́n sì faramọ́ ọkọ wọn nìkan kí wọ́n má ya ọ̀lẹ nínú iṣẹ́ ilé kí wọ́n sì jẹ́ onínú rere kí wọ́n máa gbọ́ràn sí ọkọ wọn lẹ́nu kí ẹnikẹ́ni má bàa lè sọ ìsọkúsọ sí ọ̀rọ̀ Ọlọ́run bákan náà máa gba àwọn ọ̀dọ́mọkùnrin níyànjú láti farabalẹ̀ kí o ṣe ara rẹ ní àpẹẹrẹ rere ní gbogbo ọ̀nà nínú ẹ̀kọ́ tí ò ń kọ́ àwọn ènìyàn kí wọ́n rí òtítọ́ nínú rẹ̀ kí wọ́n sì rí ìwà àgbà lọ́wọ́ rẹ kí gbólóhùn ẹnu rẹ jẹ́ ti ọmọlúwàbí tí ẹnìkan kò ní lè fi bá ọ wí èyí yóò mú ìtìjú bá ẹni tí ó bá fẹ́ ṣe alátakò nígbà tí kò bá rí ohun burúkú kan sọ nípa wa kí àwọn ẹrú fi ara wọn sí abẹ́ àṣẹ ọ̀gá wọn nínú ohun gbogbo kí wọ́n máa ṣe nǹkan tí yóò tẹ́ wọn lọ́rùn kí wọ́n má máa fún wọn lésì kí wọ́n má máa ja ọ̀gá wọn lólè ṣùgbọ́n kí wọ́n jẹ́ olóòótọ́ àti ẹni tí ó ṣe gbẹ́kẹ̀lé ní ọ̀nà gbogbo báyìí ni wọn yóò fi ṣe ẹ̀kọ́ Ọlọ́run olùgbàlà wa lọ́ṣọ̀ọ́ nínú ohun gbogbo nítorí oore ọ̀fẹ́ Ọlọ́run ti farahàn fún ìgbàlá gbogbo ènìyàn ó ń tọ́ wa sọ́nà pé kí a kọ ìwà ìbìkítà fún Ọlọ́run àti ìfẹ́kùfẹ́ ayé sílẹ̀ kí a máa farabalẹ̀ kí a máa gbé ìgbé ayé òdodo kí a sì jẹ́ olùfọkànsìn ní ayé yìí kí a máa dúró de ìbùkún tí à ń retí àti ìfarahàn ògo Ọlọ́run ẹni ńlá àti ti olùgbàlà wa Jésù Kristi ẹni tí ó fi ara rẹ̀ fún wa láti rà wá padà kúrò nínú gbogbo agbára ẹ̀ṣẹ̀ àti láti wẹ̀ wá mọ́ láti fi wá ṣe ẹni tirẹ̀ tí yóò máa làkàkà láti ṣe iṣẹ́ rere. báyìí ni kí o máa wí fún wọn kí o máa fi gbà wọ́n níyànjú kí o sì máa bá wọn wí nígbà gbogbo pẹ̀lú àṣẹ. má gbà fún ẹnikẹ́ni láti fojú tẹ́ńbẹ́lú rẹ.